ó ti record lọ báyìí episode one. ló bá ṣe sọ̀rọ̀ yẹn ló ló record. yes episode one testing this hmm. is hmm. pastor j adeyemi aka grand pastor j adeyemi kí lórúkọ tẹ fẹ́ fún tẹ tẹ bá fẹ́ ní program kí lórúkọ tó wà lọ́kàn yẹn láti fún program yìí àwọn àwọn àwọn tó ń wá ìjọba ọ̀run àwọn tí ó lọ sí ìjọba ọ̀run. grandpa nípa ọ̀rọ̀ ìgbésí ayé àti lessons that come um, that people can learn from it from all of your from all of your fifty plus years and um, experience across Nigeria. ṣe ń gbọ́ mi mm. fifty plus years experience There, ni there are lessons you have stories think stories ṣe gbọ́ mi so ní stories yẹn kí ni Jésù lò láti fi láti fi sọ̀rọ̀ ìjọba ọ̀run stories ni àbí mm-hmm. ṣe bí stories àwọn stories mm. àwọn parables yẹn mm. nǹkan tí Jésù lò nìyẹn. Mm-hmm. So use stories. You've told me some really great stories. Let's record. Ẹ jẹ́ ká record the um, Ghanaian American trained engineer tó oh, oh, wá sí Sọjí tó rí àlù Okay, Yes. ẹ̀mí yes, word mm. of so that's word of knowledge. Mm tó jáde àbí ah. ní from tongues àti interpretation of tongues mm. so tongues tó jáde yẹn was a known language tó jẹ́ pé èdè ẹ̀ ah. tó wá fi bá pásítọ̀ pé ẹni tó sọ̀rọ̀ yẹn èdè mi ló sọ. Mm. èdè mi ló sọ mm. so tí. Um, pásítọ̀ akíntola nìyẹn ní wòsí sọ́yẹ́sì wòsí sí ní Kaduna. lọ́dún wo. Eh in the seventies. in the seventies. Hmm. kí lẹ́yìn ṣe ń Kaduna ń gbà yẹn. mo lọ kẹ́kọ̀ọ́ ni mo lọ ṣe ac one. ac one ṣe ti eh, uh, animal certificate of e, e, animal certificate animal certificate of education. yes yes e. just eh, eh, just education. yes. well done for education. ṣé wàá darapọ̀ mọ́ jọ yẹn kí lórúkọ jọ yẹn. CAC Wusisi Christ Apostolic Church Wusisi Road Kaduna. Baba Eba, Pastor Akintola. Evan, eh, evangelist, evangelist Akintola. Mm-hmm. Yes. Iṣẹ́ ìránṣẹ́ uh, Fivefold Ministry Evangelist ni wọ́n yes. Akintola ẹ eh, ẹ ìsọjí ń lọ. Ìsọjí sáà ló wọ́n ń ṣe bàbá yẹn ó gbóná gan náà sọjí. Mm. Àwọn aláṣẹ ṣèṣì ń gbà ẹ́ anáfẹ́fìjòyè àlùfáà lóhùn ọ̀fẹ́ ní iṣẹ́ evangelist ní ọlọ́run gbélé hàn lọ́wọ́ ẹni máa sì sọ jí ẹ̀mí máa sọ manifestation God hmm, spirit. wọ́n ṣe wọ́n ṣe wọ́n ti sọ tán tó dáa gbogbo èèyàn máa lọ gbogbo èèyàn máa lọ tán àwa ní àfàdúrà jagun àwa náà báyẹn èmi náà wà nínú àfàdúrà jagun láwọn tó darapọ̀ mọ́ àfàdúrà jagun àti ọ̀rẹ́ mi àjàó James àjàó. àti ìṣẹ̀ká ẹ̀sọ̀ wá ṣe ibẹ̀ ni ọ̀gbẹ́ni yẹn ti dúró ìgbà parí àdúrà jagun ló wá ń bẹ̀ wá. ẹ describe ọ̀gbẹ́ni yẹn. ọmọ Ghana ni ló pe ara ẹ̀ ń gbà yẹn. ọ̀lẹ́tà lẹ́sẹ̀ mọ̀. ara Ghana ni fíléèjì oríkò fíléèjì Ghana ni. ẹ mọ gbogbo ilé ìgbà tó kọ́kọ́ tó ní ní bó ṣe ni rò pé ó darapọ̀ mọ́sọ̀ jìnnà ni gbogbo ọ̀pọ̀ èèyàn hmm. yorùbá ń gbà yẹn haúsá ìbò wọn máa ń wá sí sọjí yẹn gbogbo ìyá ló máa ń ṣẹlẹ̀ òun náà òun náà gbọ́ ló darapọ̀ mọ́ so wà ló darapọ̀ mọ́. fún hope in hope of breakthrough àbí àbí o so ìṣòro ṣá ló bá wa ló bá wa. ẹni wá rí gan kò lè mọ̀ ẹgbẹ́ ẹni tó kàwé ni ìgbà yẹn ẹni ẹ kíní sílífàtì yẹn tá à ń fi wẹ̀ ní báfúrú yẹn pẹ̀lú sẹ́ẹ̀tì kan báyìí hmm. àti ìṣòkòtò kan báyìí lọ́kàn wọ̀ gbogbo èèyàn kú pọ̀ hmm. àparí ìsọjí lọ́jọ́ kan bá ṣàdúró hmm ló wá bẹ̀ wá òyìnbó ló gbọ́ kò gbọ́ yorùbá gbẹ̀tẹ́ mm. a máa ń sọ interpretation english òyìnbó a máa ń ṣe sọjí mm. ẹni tó ń ṣe agbọ̀fọ̀ mm. wa so ọ̀nà darapọ̀ náà gbàdúrà ẹ̀ ó dúró lọ́jọ́ ẹ̀ ó ní à ó ní ká bá ń pè bàbá ẹni tó ń ṣàkóso wa sọlẹ́dọ̀ òyìnbó fún wa pé ẹnìkan ń gbọ́ ọ̀rọ̀ lẹ́rẹ̀ kan bí táwọn ti ń gbàdúrà yẹn gbàdádúrà gbóná yẹn àwọn tó ń sọ oríṣiríṣi èdè olùgbọ́dá nìkan sọ léde ìbílẹ̀ nǹkan gidi ló sọ. So that was the as that was the gift of tongues. Someone uh, was manifesting the uh, gift of tongues. Bó ló mọ̀ pé tongues. Yes. Èdè ìbílẹ̀ rẹ ló sọ ó ní èdè tí ìbílẹ̀ wọn ló ní fíléèjì wọn gan ló sọ. Kì í eh, sọ pé kí ló sọ. Ti Yorùbá gan.

mo ṣe gbọ́ tẹ́ni ẹ sọ ah, ọlọ́run kàn dúró báyìí pé ọlọ́run kò sọ pé gbogbo èèyàn díjú òun náà díjú ń pé tóun máa tàbá ṣe tọ́ o kó wọn àbíkíjọ kó ń béèrè ta ni ọmọ ìlú tó wà ń bí. Hmm. tó ń sọ èdè tó ń sọ èdè ìlú òun tó gbà tó ń ti dé Kaduna òun ò tí ì bá ara Ghana gan pàdé débi tó wò rí èdè ìlú. Mm pé ah, gbogbo àwọn tá a wà ń bí tó torí ṣíṣe ẹ̀yà ló wà ń bí bẹ̀tẹ̀ àwọn tó ń sọ lọ́fẹ̀dẹ̀ fọ̀ pé olúkálùkù náà ti lọ ilé ẹ̀ hmm? bàbá gan lòun náà ti jù nígbà yẹn bẹ̀tẹ̀ ń sàmọ̀ wípé kò sí ará ìlú bẹ́ẹ̀ Ghana wà ń bí bẹ́ẹ̀ kò sí pé òun mọ̀ pé ṣùgbọ́n wàá wádìí hmm? nìkan bá òun wádìí bàtà sì wádìí wọn ní kò sí Ghana kò lè sí Ghana kan ìgbà tí ti sọ jíjọ́ kejì pàdé lọ́wọ́ lè bẹ̀bẹ̀ wípé a sì ní kó lọ ṣe bí ó ti sọ ó lè sọ pé kò sówó lọ́wọ́ olówó hmm. pé àti jẹun gan-an ó nira fún un lọ fẹ́ ṣe bá ó ní kó lọ ṣe nǹkan tán ní. instruction yẹn. bàbá sì sọ pé bàbá evangelist Akíntọ́lá sọ pé tán. kíjọ fún lọ́wọ́ wọ́n lè fún lọ́wọ́ gbogbo yá ó ní débi kankan pé hmm. ìlú ń jìnnà hmm, tó bá pé bí omi báyìí lòún wọ́ pé apẹ́hùn pé ọkọ̀ ojú omi ẹ̀ tilẹ̀ tún lẹ́ẹ̀sì lówó ṣùgbọ́n hmm. lọ bí láàrin oṣù kan sá pé wọ́n á darí yóò torí pé ọpẹ́ tó ti kúrò lé lè tún wọ́wọ́ fún wọn dáwó fún nínú ìjọ sá lọ ìgbà tó yá ló wá dé tó dé báyìí ó lóun ti ṣe bọ́n ti ní kóun ṣe ó ní gbogbo ará ìlú wọn gan ìgbà tán rí òun wọn sábà dá wọn rò pé kúdà ayé àwọn ló wá wọn sá fún un hmm. lọ́la nǹkan àtúnṣe bẹ́ẹ̀ ń dé rí kòkòrò yẹn tòótọ́ hmm. lòun bá lù mọ́lẹ̀. lo bá pẹ̀yìn dà lòun á sáàbọ̀ hmm. tó wọkọ̀ lòun dé wáyé ló dé wáyé gan-an bí ọ̀nà rẹ̀ sì là nìyẹn. Hmm. shortly afterwards. ẹni tó ti dé ló tó yẹ pé àṣé ọ̀gbẹ́ni yẹn amẹ́ríkà ilé amẹ́ríkà ló ti kẹ́kọ̀ọ́ ẹnjìníà hmm. and construction Eh, arbeidet na eh, road construction. kíá bẹ́ẹ̀ dé báyìí gan ka ni aláàjì kan gbé iṣẹ́ kan bá ń kọ́lé epo hmm. náà gbé fún. wọ́n wà kàn. wọ́n wà wọ́n bá ń ṣiṣẹ́ àwọn tó ń ṣe bíríkìlà kápẹ́ntà àwọn tó ń ṣe eh, pẹ́ntà hmm. gbogbo oríṣiríṣi iṣẹ́ sá ìgbà ló ra kan tá a fi kó àwọn èrò ibi iṣẹ́ hmm. àkọ́kọ́ píkọ̀pù yẹn náà lòun náà lò ọ̀rẹ́ tó wà ibi tí ọ̀rẹ́ ti James ajé eh, James Àjàó ibi tó ti fi iṣẹ́ sójà alẹ́ nìyẹn hmm. torí pé iṣẹ́ tó gbà lé nú oṣù kan owó tó ń rí kì í ṣe díẹ̀ kì í ṣe díẹ̀ kì í ṣe díẹ̀ rárá so James yẹn gan kọ́lé sí Kaduna gbà yẹn kíákíá ọ̀pọ̀ láì ṣe nìyẹn ìgbà tí bó ṣe dé báyìí kí a lọ ọ̀nà rẹ̀ là kí a ní ẹnì aláàjì kan tó ní àwọn pè ní aláàjì Wùsísí àṣẹ aláàjì yẹn nílùú ẹgẹ ó tún ní kó lọ bá ń kọ́lé kó tó bá ń kọ́ ilé epo mm-hmm. aláàjì yẹn bá àwọn èèyàn lọ àwọn èèyàn àwọn ọmọ ìjọ náà wá mm-hmm. àwọn ọmọ ìjọ ríṣẹ́ gan gbà yẹn mm-hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yóò bá wa lóríṣẹ́ lọ́dọ̀ ẹ̀ wọ́n lọ lọ kọ́ yẹn àti gbogbo àti náà sọ ẹni tó jẹ́ ẹni tó jẹ́ pé olùkọ́ àgbà ó tó jẹ́ obìnrin amina kọ́lẹ́jì ní Kaduna a pè kọ́lẹ́jì ẹ̀ ní Kaduna Queen Amina kọ́lẹ́jì Queen Amina kọ́lẹ́jì mm-hmm. kwak QAC yes. Mm-hmm. àṣẹ òun náà ò lọ́kọ so wàá gbàdúrà lọ́dọ̀ inú sọ òun náà tó wàá gbàdúrà lọ́dọ̀ bàbá Evangelist Akíntọ́lá mm. bó ṣe fi wọn kojú ara wọn nìyẹn mm. bó ṣe ṣègbéyàwó nìyẹn mm. eh, ṣe ṣègbéyàwó yẹn fa kéèké. ìgbà tí ma ẹ fi lóyún báyìí London náà gbéra lọ tó ti lọ bímọ mm. <laughs> ah, ìdájí yẹn ábà gbara tí Gani yẹn ìjìnà yẹn tó tó fi rí sẹ́yìn ah, ó mú bàbá oníkàsáǹbá ń dé. showroom. Sẹ́lẹ̀ràm nìkan bẹ́ẹ̀ yẹn. Kaduna sẹ́lẹ̀ràm yẹn gbà yẹn náà àdúgbò yẹn náà ló wà ń gbà yẹn mm. síbi mm. lọ síbẹ̀ ló bá ra ó kí sí mọ́tò tó bá wúbọ tí rà sà fọwọ́ pé lè da gẹ̀ lọ àwa la sà ní kí ẹ gbogbo nǹkan tí bàbá báyà ti sọ fún ló ń ṣe <laughs> bàbá ṣe tọ́kì sí mercedes ìgbà yẹn ọlọ́yẹ hmm. eh, air conditioned <laughs> wọ́n ṣe gbé mọ́tò jáde báyìí tàn katapoli kúrò lára ẹ̀ tàn lọ sí ibi tí wọ́n ti sanwó eh, oníkàbá ń béèrè orúkọ bàbá <laughs> béèrè orúkọ bàbá bàbá ní à ló ń lé kínní ni ah. bàbá ní lọ́wọ́ wá mọ́tò o ah asante awana omuluko keji baba akitola hmm. hmm. <laughs> akitola la evangelist akitola lọle lọ síbẹ̀ yẹn san ẹni evangelist akitola òun ló wá jáde jáde báyìí bó ṣe gbede mission ló ní kí baba kó bless yẹ kó kó yà sí mímọ́ bàbá de ẹ tọ ẹ mọ lọ mọ́tò lálàáfíà olórúkọ ẹ mọ lọ láyọ̀ lálàáfíà o. Hmm. <laughs> <laughs> bàbá sí pẹ̀lú bẹ́lẹ́sẹ̀ wá sọ pé bàbá gan-an lòún rà fún ọ bàbá lòun ò wọn ò wá mọ́tò ọlọ́run ò sọ pé kò tí kò tí ra mọ́tò báyìí hmm, ò wá mọ́tò tó ibẹ̀ yẹn sá mísà ò sì ní wúṣíṣí road bẹ́ẹ̀ ni mọ́tò yẹn wà títítítí tèmi fi kóhun Kaduna hmm. tèmi fi kóhun Kaduna o. ṣé ẹnjìníà um, yẹn hmm. ṣé ó wà ó regular he was he was regular ní church. ó ń wà dáadáa hmm. ó ń wà ọlọ́lẹ̀ náà fẹ́ fi jòyè alàgbàgbé olóhùn oníṣẹ́wọ̀n ò lè jẹ́ kó mọ̀ hmm. pẹ̀tùkù tí hmm. gbogbo nǹkan tá ṣe inú ìjọ gan ó ṣe ó ṣe ó ṣe dọ́bù ẹ̀ ó ṣe dọ́bù gbàyẹ gan ó ṣe jẹ́ àtìlẹ̀ tú mi sáà òsì kọ́ àtọ́fájọ́ ọ̀sì sẹ́yìn osisi isi esi ewu osisi kaduna extend yẹ eh, extend yẹ expansion hmm, lẹ́pọ̀ náà ló ṣiṣẹ́ yẹn ló fowó sílẹ̀ tó káwọn èèyàn sí hmm. lọ́sọ̀ wa kún pàtó gbogbo èèyàn gbọ́ pa iṣẹ́ àmì ìyanu ti ọ̀gbẹ́ni hmm. gbogbo èèyàn wà àdúrà kálukú sí ń àdúrà gbà àti mísà parí ẹkọ tí mo lọ kọ ìgbà yẹn mo tó padà sí àdọ̀ àwọn èèyàn mi ní Katsina hmm. sọ́dọ̀ àwọn èèyàn mi ní Katsina tí ìgbà yẹn kò ní bàtà ṣèdánwò èsì wà padà. Hmm. kí ẹ rántí orúkọ ẹ. ẹ rántí orúkọ ẹ. Hmm. He was Ghanaian. He was U.S. trained. engineer yes. anybody tó bá any? ní ẹni ìránṣẹ́ ọlọ́run tó bá one. wà ní wusisi road á said I call him. Well, I mo well sure we're gonna be able to mm. to verify to do some detective work. yes a lè reach out csc òṣìṣì. òṣìṣì náà pè é gbà yẹn. csc òṣìṣì ẹ̀kọ́ máa change ẹ̀. csc mm. gbogbo àwọn tó ń wá sí csc òṣìṣì gbà yẹn ah, níjọ andájọ sílẹ̀. yes so mother church ni mm. ó láwọn ó bímọ church csc òṣìṣì gidi gidi gidi. ṣé bí district headquarters ni. ẹ̀ náà ni headquarters. yes. Ah, òṣìṣì headquarters. Yes. And the Kaduna? Yes. Mm. Kaduna. Kaduna. Kaduna. Okay. We're going to save this and try to do some editing. We have episode one. Hmm? I need episode one. <laughs> J Adeyemi Live. Hmm.